mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko níbikíbi tí o bá ti jàǹfààní láti wo àwòrán fídíò sórí èmi máa ń try láti fi mú evidence wá ẹ bá wa fi kámẹ́rà síwájú gbogbo àwọn tó ń wò ìwọ kì í ṣe ọmọ ìlú yìí nìkan àwọn foreigners tó wá síbí báyìí kí ló wá ṣe wọ́n ṣeré wá wọ́n torí nǹkan kan wá láti ìlú tiwọn tó dẹ̀ máa dé síbí hòtẹ́ẹ̀lì kan máa dé sí wọ́n bá ti wá dé sòtẹ́ẹ̀l wọ́n máa káàkiri ṣò wá rí gbogbo ìdí tí a ṣe ń sọ pé kí òmìnira Yorùbá kó dé sórí ìwé lélẹ̀ ní sí ìtọ́tò kalẹ̀ ìwé ṣe pàtàkì information ó ṣe pàtàkì ṣò wá rí gbogbo àwọn stores tó ń wò lókè tó wà láì gbogbo àwọn iléeṣẹ́ yìí pátápátá òun ni a máa gbìyànjú pé kó wà ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tí a ti máa lè ṣe kí ni tí a ti máa lè láǹfààní láti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kó níṣẹ́ lọ́wọ́ ní gbogbo agbègbè kọ̀ọ̀kan ṣé wàá rí nǹkan wò yìí kò kí ń ṣe ó dìgbà tí a bá pe yá aláwọ̀ kò dìgbà tá a bá pe babaláwo kò dìgbà tá a bá pe Jésù Kristi in tí ó pọ́síbù láti ṣeé ṣe ni orúkọ tèmi ni Ọláyọmí Kóìkì tí gbogbo yín mọ̀ sí Kóìkì Media ájú ṣe o ìran Yorùbá ẹ jẹ́ ká dìde ẹ bàbá Awólọ́wọ̀ ti sọ fún wa pé tásìkò bá tó ní ìgbà kan gbogbo wa náà lájọ máa ṣe ẹ má wàá rò pé àwa tí a wà nílùú òyìnbó nìkan la máa ṣe àtẹ̀yìn tẹ́ wà nílé àtàwa tá wà nílùú òyìnbó gbogbo wa lájọ máa kọ́wọ́ papọ̀ kí a lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó báyìí tí wọ́n máa wá sí orílẹ̀-èdè tiwa náà bí wọ́n ti ṣe wá sí bíbáyìí bringing the world closer to your doorstep Yoruba Nation now Yoruba Nation now now now.